له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء إلا الحمد لله وكفى وصلى الله وسلم وبارك على رسوله مصطفى وعلى آله وأصحابه wasu sallama saturn ma n katsira a dukwa ya kpupo fun alamu alamu ba ti adu kpa fun onyonyo bakon sisho eleton ni o ba ti yoro abin tinshe nini mebeji so da ti se da a tosato ruyi ku tori ko dawa banlawo anabawa arda alihis falatu wasfala o ti ṣẹ̀dá ọ̀sán àtòru pé kó máa bẹ nínú rẹ̀ náà láwọn ẹ̀dẹ́ èèyàn ti ń lè ṣẹ̀mí kò tó di pálá bá dá ànúbà Ibrahim sáyé ti ń bẹ kọ́lọ́n tó dá ànúbà wa ayín si tí àwọn kan Jesus gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pè láwọn tí wọ́n ń ti ń bẹ kó to tó di ayé ó gba ọ̀sán torí iná ti ń bẹ kọ́lọ̀n tó dá níwà Muhammad sallallahu alaihi wasallam àwọn ọ̀rọ̀ alẹ́ ti eléyìí láti lè fi máa pè wá padà lọ síbi ká máa rántí pẹ́ nìkan ló ní ayé ló pilẹ̀ ayé ó kàn dá oríṣiríṣi àwọn èèyàn sínú ẹ̀ ó wa kò wá wa tó máa máa tì wá lọ àbó lè jẹ́gbá kejì ọlọ́run àbó lè jọmọ sọlọ́run ó ṣe gbogbo eléyìí létò bó ṣe ṣe ó wá jẹ́ ká mọ̀ yìí pé òun ọlọ́run ọba ò òun nẹ́nìkan tó àti ẹjọ́ ń ṣèjọba ayé àtọ̀run onìkan lòun dánìkan darí ayé àtọ̀run òun dẹ̀ bímọ ẹnìkan bí òun ọlọ́run òun lẹ́bí òun lára òun níyàwó òun lọ́kọ òun nẹ́nìkan tá a máa lẹ́pọ̀ mọ́ òun ọlọ́run ọba subhanahu wa eléyìí ń clear sí wa láti jẹ́ ká fi máa mọ ọlọ́run ọba lọ́lọ́run ọba tó ní ẹ̀mí wa lọ́wọ́ tí yá pé ìgbà tó bá rùn pípé ká fi ayé ilẹ̀ náà la máa fi ilẹ̀ èmi ẹ̀ ìparí ohun tí mo dáwọ́lé kò kan ọlọ́run torípò òun ló ní wá ohun tó dẹ̀ ní ká wá ṣe ń bí ó inú yàrá akẹ́kọ̀ọ́ tí wọ́n máa fún wa ní ẹ̀sáàmù pé ah, ẹ̀fẹ́ ṣẹ̀sáàmù gbà báyìí o ó yẹ kẹ́kọ̀ọ́ ìtẹ̀ṣẹ́ tó kóníkálukú má kàn kankan mọ́ ẹ wá submit ètò tọ́lọ́ àwọn bá yàtọ̀ sílẹ̀ yẹn ètò tọ́lọ́ àwọn bá tó nípa ó lágbára jù bẹ́ẹ̀ lọ ó fi tó oníkálukú sára oníkálukú tẹ́yìn àtẹ́yìn bá ti parí assignment àwọn aṣíláyé oníkálukú ń

láwọn tí wọ́n fẹ́ pàǹjẹ́ náà ó wá mú lọ sókè sámà keje sókè sámà lọ́hùn ànábì Ìsá wà lọ́hùn ayé ń jẹ ayé lọ títí dì sí kò tí ì kó ní àwọn àsìkò tó ṣe ń bọ̀ wá lò lórí ilẹ̀ ayé mùsùlùmí tó bá ṣe nígbà púpọ̀ ti kú kò padà wá ìgbàgbọ́ náà ti mẹ́hẹ̀ o ti ń nínú Islam ó

àlọ́wà Muhammad sọ̀lọ̀sọ́lọ̀ ẹ̀rú ọlọ́run lòun náà má jẹ́ kí wọ́n fi ẹ̀kọ́ tanná fún àti ẹ̀ o kọ́ wá pè nǹkan àmì ìlọ́mọ ọlọ́run àbí lọ́lọ́run kẹ́lùmí náà wá rò kó lè rí bẹ́ẹ̀ kọ́ máa forúkọ ẹni náà ṣàdúrà kó máa wá ṣàmì wàláhì àmì tó ń ṣe yẹn ìgbàgbọ́ rẹ ti ń bàjẹ́ kí wọ́n forúkọ ànábìyẹn sá fún ẹ orúkọ Jésù kí wọ́n náà dẹ̀ sọ pé àmì bó fẹ́ bóyá pé ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ó gbọ́rọ̀ ṣe àmì irú rẹ̀ àbíkọ́ wọn ní kí wọn mùsùlùmí díjú ìwọ náà bá pajúdé inna lillahi wa inna ilayhi raji'un àbí ọlọ́run bá kójọ kó túbọ̀ fẹsẹ̀ wa nílẹ̀ sójú ọ̀nà ẹ̀sìn eléyìí tí ń ṣẹ̀sìn tó wá látọ̀dọ̀ rẹ̀ yìí ikhwatal iman pé báyìí ṣe ń lọ lónìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò mọ pàtàkì àti ìjẹ́ àrán yan pé ọlọ́run ló gbọ́dọ̀ fẹ́ràn jù kódà ju bàbá wa ju ya wa ju yàwó wa jọmọ wa ju gbogbo ohun tí ó máa àtúnṣe èèyàn láyé ju gbogbo ohun tẹ̀mí máa ń fà mọ́ láyé ju gbogbo ohun tẹ̀yàn ní láyé ìfẹ́ tọ́lọ́run ló kọ́kọ́ gbọ́dọ̀ já kọ̀kọ́ olúgbọ́dọ̀ wà wájú pátápátá gbogbo òfẹ́ nǹkan tó kù ó gbọ́dọ̀ máa tẹ̀lé ìfẹ́ torí ẹ̀ tó wá ti jẹ́ la gbé tí n kan bá ti ń bọ̀ tó bá ti ń fẹ́ àfẹ́ tiwa a máa máa dá nǹkan yẹn padà ni pé kì kò dé lẹ́gbẹ̀ẹ́ lè o ti fẹ́ débi mi àkílẹ̀ wá rù báyìí àfi kí n gbèrú àfi kí n wá ẹlòmí ò fẹ́ kí wọ́n sọ pé òun fi dìdàkudà lónìí tó dẹ̀ pẹ́ra rẹ̀ ní mùsùlùmí sọ pé gbèrú pẹ̀lú tọ́lọ̀ ọmọ oníwàlàdínà àmánù ashaddu hubban lillah kìfìrí a máa wí ìyíkú yìí àti wọ́n ń gbọ́nà lẹ́nu ọmọ ìyá wa mùsùlùmí kan náà lónìí a ní tẹ́fẹ́ gbé ìjọ ọlọ́run ní ìjọ ọlọ́run ò ṣe gbé kí ló dé kí ló kàn iná gbogbo wa náà lè dojú kan náà á sí káwá fáwọn tó ń gbanugbó lẹ̀kan máa gbanugbó lọ ọlọ́run kọ́ pé gbogbo ò ala tó ní wọ́lẹ̀dínlẹ̀ àmọ́nù aṣẹ́dù hubbalillah ẹ̀rẹ́ àwọn olùgbàgbọ́ òdodo ìfẹ́ tí wọ́n sọ́lọ̀ ń le gan wọn kí ń fi ọ̀rọ̀ ẹ̀sìn wọn ṣeré o iṣẹ́ náà kí ń ẹ̀sìn ṣeré náà kí ń fi ń ṣeré ṣé kí a sì lè dágbọ́n sílẹ̀ yìí ibi nǹkan táyé káwá mú ẹ̀sìn káwá tọ́jú rẹ̀ pamọ́ torí nǹkan táyé wàláhì bí a bá ti

kò sọ́gbọ́n tó fẹ́ dá tán òfin ní kábàámọ̀ ọjọ́ náà ìkọ́tà iman kìfèrí á kábàámọ̀ ọjọ́ gbọ́dọ̀ kíámọ̀ á kìfèrí á sunkún jẹ́ gbọ́dọ̀ kíámọ̀ èyí kí là ń pẹ́ kìfèrí ẹni tó pa ọlọ́run bá ti tí ò sin ọlọ́run tó wà lọ́run sin tọ́lọ́run bá dá ẹni tí ò ní islam fi àwọn ẹni náà ṣẹ̀sìn ọ̀hún àwọn ẹni náà sunkún wá kàbámọ̀ torí ẹ̀ láti ń fọ́ láti ń fọ́ ní irin rẹ̀ sétí ìgbọ́ wa láyé láti ń pariwo gbogbo gbà láti ń kọmọ wa létí pé hey Islam lẹ́sìn o ìkan ṣoṣo lọ́lọ́wọ́ hey ẹ jẹ́ àsìn lọ́wọ́ ẹ má jẹ́ kí nǹkan míì gba ẹ̀sìn mọ́ wa lọ́wọ́ o ẹ má jẹ́ kí gbogbo ariwo èrò àti gbogbo ń tẹ̀rí nínú ayé ẹ má jẹ́ kó dọ̀nà rú mọ́yín lójú o ojú ọ̀nà gangan rèé o tí wọ́n pèèyàn fẹ́ gba Ọlọ́run dáadáa ń jẹ́ kí àwọn tí ò fẹ́ sunkún tí ò fẹ́ kábàámà tí ò fẹ́ jẹ̀yà láti inú sáré lọ àfi kí èèyàn ṣe ìsìláàmù tí ọlọ́run ẹ̀sìn gbogbo ọlọ́run tó wáyé wá tí wọ́n wá ṣe ọwọ́ ni wọ̀lọ̀wọ̀ yẹ́rọ lẹ́bí iná gọ́làmù ẹni tí àwọn tí wọ́n ṣe àbòsí pẹ̀lú wọn ọlọ́run tí wọ́n ṣàbòsí fúri ara wọn tọ́rọ̀ pọ́ lọ́run bòsí ẹ̀tọ́ ọlọ́run gbé fún tọ́lọ̀ bá dá ọlọ́run tí wọ́n bá padà rí ìyà èdè yàrá tó bá lọ rí ìyà ọlọ́run tó fẹ̀yìn kẹ̀kẹ́ báyìí ọlọ́run ní iná máa jó báyìí ibi tí wọ́n wà sí ibi tí náà ti ń jó ọ̀nà yẹn jìnà síra wọn gan distance máa wà mí tí wọ́n wà sí ibi tí iná ti ń jó lọ́wọ́ iná tí wọ́n fẹ́ wọ̀ sẹ́mi àwọn làtàkọ́ yóò dọ̀ wọ́n zẹ̀dẹ̀ rọ wọ́n á dẹ̀ máa gbọ́ lẹ́nu gba pé kó ń ṣàlọ́lá kó láyé lẹ́nu pé kó ń tọ́ kó ń mùsùlùmí sọ tóhun dẹ̀ ń kọ tóhun dẹ̀ ń tóun fi wọ́n ṣẹ̀fẹ̀ ká ní kóun ṣerú ẹ̀ ká òun ní wò yìí a ọlọ́run bá rí ìyànjẹ náà ta àwọn àwọn ìpè wọ́tàlélàhì kí hey àwọn ọmọ ya mùsùlùmí ó fẹ́ fi òṣèlú bá àkídà àwọn ọmọ ya mùsùlùmí kan jẹ́ lónìí ẹlọ́mọ annal quwwata lillahi jami'a ẹmọ̀ pọ́lá ló ní gbogbo agbára o ta bá dágbọ́ sọ́rọ̀ wa ta kìkà gẹ́sìn lójú torípa àwọn agbára àwọn ipò tabaragbara yìí eh, náà tán láyé tọ́lọ̀ ń bá kọ́mọ́ wa pa fẹ́ ni tábà padà ní tán wàláhì agbára tá a lè mú kúrò ń bí nu bá tún wá fẹ́ tó lé láyé tó fi kó bẹ́sìn ẹ̀ àìnígbàgbọ́ délẹ̀délẹ̀ mùsùlùmí nínú àdúrà àti ṣọ̀kan lè tọ́lá àbá introduce wa mùsùlùmí ìjẹ́ wa ìmúrasẹ́sì wa ìkírun wa ìdẹ́rùbà ló jẹ́ fún ṣùgbọ́n gbà tí mùsùlùmí náà dó dédé má sádàlú ti pọ̀ jù lẹ́rú fi ń bà wá láti ọlọ́run bá wọ̀ ní fún kèfèrí wàlá yaj'al Allahu lil kafirina 'ala al-mu'minina sabila ọlọ́run wọ̀ ní fún ní kápá lórí olùgbàgbọ́ òdodo wọ́n kọ̀ máa ni wọ́n máa dààmú máa gbogbo bó bá ṣe ń fúnlẹ̀ mọ́sílámù tó ní islam fi sí bó ṣe ń fúnlẹ̀ mọ́sílámù tó ní sí káwọn àárò pa fúnlẹ̀ mọ́ wa káwọn náà dábí ọgbọ́n ẹjá lọ́mọ wọn fúnlẹ̀ mọ́ wa mọ́ lọ dìmọ́ lọ́mọ tán kọba ayé fúnlẹ̀ mọ́ wa mọ́ ẹbá gbọ̀nà tí wọ́n gbà káyé fúnlẹ̀ mọ́ yí mọ́ ibi tí wọ́n ti máa ráyè tẹ̀yìn pèṣèrè ọ̀nà ẹ̀hẹ́n àwọn ti kó sákòlò wa gbogbo ń tẹ́ wá fi ń ṣagbára tẹ́lẹ̀ tí wọ́n bí rí yín mú nǹkan ya dọ̀lẹ̀ mọ́ yín lọ́wọ́ ẹja dúró dédé ká máa bí ọlọ́run bákan lọ́lọ́run ṣe ń bá wa tó látànà tó fi tó títí dòní ṣèbáwa làwa wà láyé lónìí tá à ń pèrún tá ń ṣe kótúbà táwa ń sọ sínú máìkì tí gbogbo ayé ń gbọ́ yìí kò rí bẹ́ẹ̀ nígbà tá ànábì tó ń ṣe ọ̀gá wa kọ́kọ́ bẹ̀rẹ̀ dáwà sallallahu alaihi wasallam irun wọn ò tó kí wọ́n pè síta ó wá ti ní tí gbogbo ẹ̀ wá jáyé nísìnyí òyìnbó ṣe fóònù ọ̀ṣẹ́ gbogbo ẹ̀ bọ́ ṣe ń fẹ́ lójú sí ni wọ́n tún fẹ́ ìsìlámù lójú sí àwa ló wúlò fún jù àwa la nídìí gbogbo àwọn oníṣẹ́ yẹn jù yìí tó bá kàn wá yẹ ń tó fẹ́ jẹ̀yà ọlọ́run nínú wa ló máa lò láwọn tí ò da fi wo okú òfin ṣe tí ò da ẹja dó agbára tọ́lá ọba ni ọ̀ wallahi èrè ní dúró tọ́lọ́run kéèyàn dìrọ̀ mọ́ tọ́lọ́run kó padà taa ọ̀tá ò ní borí ẹni tó bá ṣe tọ́lọ́run tẹ́lẹ́pẹ́ ṣẹ̀tọ́ ni ò rí ànábì adam borí ẹ̀ alẹ́ tọ́lọ́tọ̀ọ̀tọ̀lá tẹ́lẹ́pẹ́ ànábì adam ni pé náà adam olùgbàgbọ́ òdodo ni ọlọ́run tó padà jẹ

Abe kan wá léèwé ìjọba ni wọ́n náà wọ́n fẹ́ kan wá àwọn ṣe bá ní kán máa wá tábà kọ́ mùsùlùmí kúrò ní léèwé ìjọba kí ló fẹ́ kú ń bẹ̀ wọ́n mọ̀ àwọn wọ sórí yúnífọ́ọ̀mù rí wa sí kò ráwọn sí kò ráwọn tí wọ́n ń dínà máa ti jẹ́ kí mùsùlùmí yọ ṣé káwá torí bẹ́ẹ̀ torí pàṣà ń fẹ́ ń ta fẹ́ yìí káwá torí bẹ́ẹ̀ lọ wa kálà gbàbọ̀dì a máa dó lórí ní tàṣí ìfẹ́ yìí náà ni títí títí àwọn sọ̀hábà náà lánàá ń gbà tó di pé nǹkan fẹ́ fún nǹkan fẹ́ lé kókó ẹ̀rú bà wọ́n pé kí ló fẹ́ ṣẹlẹ̀ àpò ìṣòro yẹn ọlọ́run wa náà láti ń ba tipẹ́tipẹ́ àwọn aláníkà ànábì sọ fún wọn pé inna nasrallahi qarib fún wọn lọ́kàn balẹ̀ pé àmàṣẹ́ aláwọn ẹ̀ ń bèèrè pé ń gbà ló máa ti súnmá ẹnà ẹjá dúró ká máa retí ìjọba kan kúrò ìjọba kan bọ́ síbẹ̀ ìyẹn kọ́ ni ọ̀nà àbáyọ fún ìṣòro àwa mùsùlùmí ọlọ́run ló máa bá wa ṣètò ọ̀nà àbáyọ táwọn ìṣòro kojú ẹ̀ ọlọ́run ká àwọn fún olómọ̀nà òṣìṣẹ́ pẹ́ kó mùsùlùmí fẹ́ lò láti fi gbagbára fún wa láwọn ibi tí ara ti ní wá ti fùnáàbò ìtì ìtànlẹ̀ o kò ìtàn o kìí ṣe pé ṣe náà ti parí pátápátá o táwọn ọmọ tí wọ́n já àwọn àgbàlagbà ọmọ tán ti mà ṣúọ̀ táìṣẹ́ máa máa jìrẹ́ rẹ̀ pọ́n náà fẹ́ bojú ni ó wà nínú ẹ̀sìn wa káwọn kan tó wá sọ pé ẹ̀gbọ́rọ̀ bú ah kí ló tẹ̀ ń gba àwọn obìnrin sí àwọn oríṣiríṣi iṣẹ́ security ṣebí lára pọ́pọ̀ sobe fẹ́ sáàfù náà rí tí ẹ bá ń dáàtù pé bóyá kì í ṣe student ẹni kó bìnrin tóun náà jẹ́ security officer ẹni kó lọ yẹ̀wò kó fáìlì káàdì ẹ̀hàn kó fi ń tẹ́lẹ̀ kó fi hàn tó fi a real student lóòótọ́ kí ló wá ń ṣẹlẹ̀ tó yẹ pé interest Islam ẹ ló níbo láti fúnlẹ̀ mọ́kọ ni yóò rí ọ̀gá olè yìí rí tó ń ṣiṣẹ́ lọ́fíìsì kan tẹ́nìkan wà lọ́fíìsì tí kì í ṣe mùsùlùmí tó jẹ́ kọ ni yóò tó wá sọ tó yọ kọ́ọ̀sì yẹ kó lọ́rùn kírẹ́sì wò ló yẹrí make sure pé tó bá ń bẹ̀ ní ọ́fíìsì lọ́la olóyẹ́rì gbà ẹ̀yẹ́ rí ẹni tí ò bá ṣe ká máa sọ fún náà ni bá fi ní kó gbà tọ́ tí ò bá dẹ̀ gbà kò sí ìdáyé èèyàn lọ́wọ́ wa pé àwọn alágbọ́dọ̀ sọ kókó mọ̀nà hafi dín nítọ́lọ́ sọ ti wá sọ fún wa nìyẹn kí ló ṣe àwọn ará bí tó kù láyé tó yẹ pé pa islam rẹ kí wọ́n pa mùsùlùmí rẹ ló wà lẹ́mìí títí wọn bàtí èmi náà ń wa sọ́ọ̀bù kátà ká máa dárúkọ tó ráyé ti lu jára kó máa dàbí ìbanilórúkọ jẹ́ àbí ìfẹ́ dá wa lárògbòjìyàn rẹ̀ sílẹ̀ tí rọ́ṣì lè wá ń sáfíìsì dì sí àwọn tí wọ́n fojú ojú aríngbà náà ṣòkòtò ta ní kò gbọ́ tá ànábì jẹ́ káwà kó mọ́ra mùsùlùmí lọ́kùnrin kọjá gbogbo ìgbà tí mo bá ti dé báyìí ọ̀gá wa yára ní ah, why are you like this uh, uh, uh every time you this afa make sure when you are coming next time This trousers is not a it's not a copper uh, trousers. Make sure when you are coming next time, you are not coming with this mode of dressing. Ah, gbogbo gbà ọ̀gá okay okay ni mo wá sọ okay kí má fi sàbí máa sí kẹ máa mọ kọ́ọ̀hún èèyàn máa trace kí wàhálà máa ṣẹlẹ̀ torí pé tọ́lọ́run fi jẹ́ ká ṣe tán bó ṣe ń sọ yẹn náà okay náà là ń fi sẹ́yìn rẹ̀ okay náà ni okay ni ohun tí ò rọrùn fún ni pé kí n déńjọ́ kan kó wá fàṣòkòtò kúrò ń dì mí kó wá gbé mi lèmi lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ brothers bá ṣe ń fèsì ẹ̀ káàkiri nìyẹn ọ̀pọ̀lọpọ̀ sisters bá ṣe ń fèsì ẹ̀ kiri nìyẹn eléyàwó á ní ká torí ẹ̀ compromise ibi tá a fẹ́ parí ẹ̀ sí nìyẹn ẹja dúó èyí tó burú jù báyìí lẹ́ṣẹlẹ̀ sáwọn ọmọ ìyàwó kan náà lánàá àwọn aṣíwájú wa ó lé gan jù báyìí lọ ṣùgbọ́n tọ́lá jẹ́ ká mọ̀ ní pé annal quwwata lillahi jami'a wa anna Allaha shadidul abad àti pé ọlọ́run ọba lọ́ba tó le láti tẹni níyà tí èèyàn bá ń rò pé èèyàn fẹ́ dágbọ́n sí tọ́lọ́run bá ti pè lọ́nà èèyàn wá fẹ́ dàlú tẹ pẹ̀lú tí kì í ṣọ̀nà ha ìjọ ọlọ́run bá lágbára o ọlọ́run bá le àti jẹ níníyà o yorùbá gan pàápàá ńlẹ̀ ńlẹ̀ ń tòsí ń bí wọ́n tí èèyàn bá ń yọ́lẹ̀ ẹ̀dà wọ́n ní nǹkan burúkú á máa yọ ṣe ẹ̀dọ̀ lọ kíyèsí náà tẹ́lẹ̀ mi bá ń kọ̀ǹplẹ̀ pé kan ń ṣẹlẹ̀ tó bá kòun nìkan fúnra rẹ̀ ní kọ̀rọ̀ yàrá ẹ̀rí ọkàn á máa jẹ pé èmi náà dẹ̀ ṣe báyìí nígbà báyìí ó ṣíṣe pé nǹkan ló ń ṣẹlẹ̀ sóhun yìí òun náà dẹ̀ ṣe báyìí nígbà ó ṣíṣe pé kíní yẹn ó lè má lè sọ fẹ́ lómi ó lè má lè ẹ̀ ó lè má lè fún ọkọ ẹ̀ ó lè má fún àfa rẹ̀ ó lè má fún àwọn ẹ̀ ṣùgbọ́n yẹn a máa dá láàmú náà máa mọ̀ ẹjá máa lọ mọ̀pọ̀ ọlọ́run bá lè láti jẹni níyà àmì ọlọ́run kó má jà jẹyà rẹ̀ níparí ọlọ́run tó bá díjọ́ ṣe rá àwọn tí àwọn ẹlòmíín sì lẹ́yìn wọn ọlọ́run yẹn àwọn ènìyàn máa dé ń jẹ́ náà wọ́n wá bẹ̀rẹ̀ sí bọ́ bọ́sẹ̀ àwọn tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run táwọn èèyàn ń tẹ̀lé a máa bọ́ bọ́sẹ̀ ìtàn ìtàn odò tí wọ́n táwọn èèyàn ń bọ àwọn tí wọ́n sin màálù ní India lọ́hùn àti ìlú tí wọ́n ti sin lẹ́yìn gbogbo táwọn èèyàn ń sìn lẹ́yìn Ọlọ́run abọ́ bọ́sẹ̀ pé àmọ́rí àrùn wọn ṣẹ́ fúnra ara wọn ni wọ́n kóra wọn sí wàhálà tí wọ́n ṣe yìí kódà tó wa

ah ìwọ nìkan ni wàá máa dá nìkan fílípẹ́ẹ̀nì ti tiẹ̀ kí n dẹ̀ ṣe kókó jẹyàn lẹ́ẹ̀kan náà kí n dájú wáyé tó ti parí náà nìyẹn ọlọ́ni tara tí iná bá jẹ èèyàn ti jóná gbúrúgbúrú gbogbo ẹ ti lọ àwọn á tún dá ara yẹn padà fún gbàdàlì náà àwọn á tún dá àwọ̀ yẹn padà sí lára á tún tajá rò pé iná tí bẹ̀rẹ̀ mú ìhà wọ́n

níjọ́ gbọ́dọ̀ kí a mọ̀ má sin ẹlòmíì lẹ́yìn ọlọ́run ẹ má nígbàgbọ́ míì tí gbogbo bá ni bóyá ni bóyá ọkọ ni èèyàn tẹ́ gbọ́dọ̀ jẹ́ ìyàwó ládọ́ ọkùnrin tí kì bá ń ṣe mùsùlùmí náà fún gbogbo obìnrin ọkọ yẹn ṣe islam òjijì ló ti kódà kò sí ń dó ṣe ìgbéyàwó yẹn ti bẹ́ẹ̀kì lẹ́sẹ̀kẹsẹ̀ a ó ní pẹ̀lú gbogbo tó ní kódà kó jẹ́ president orílẹ̀-èdè tó bá ti di kèfèrí wọláhì ó àfi kó kú ọlọ́dẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó yí tó jẹ́ rù tiẹ̀ bẹ̀ rọra yọ kódà rọra máa lọ ọ̀rọ̀ kó mo fẹ́ ṣe opó tó kọ̀ mí àbí mo fẹ́ bèrè fún kúlò kò sí ní eléyẹn o tẹ bá ọmọ ẹnu ọ àwọn ọ̀dánilẹ́kọ̀ọ́ tẹ bá ní ẹ máa sẹ́ǹdẹ̀ sí wọn ẹ máa bá wọn sọ̀rọ̀ tẹ́yọ̀ bá kú sínú ìjà kèfèrí wàláhì ikú kíkú ni ọ ọlọ́mọdé akú kíkú o اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا سنابه وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا